الحمد لله حكى عن موسى ويوشع عليهما الصلاة والسلام وقال سبحانه لقد لقينا من سفرنا هذا نصبا والسفر فيه النصب وللأجر على هذا النصب فعل السنه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 يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أن رسل الله وهلا والنور يا جو نتوري kálí tó a lè gbalada lórí wàhálà yìí a tẹ̀lé lọ́dà nàbí nípa àwọn tó ní ṣe pẹ̀lú rìn àjò ní sallallahu alaihi wasallam ibadallah ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́ ọba هناك سنن مهجورة للقادم من السفر وخاصة الحج أولا النبي صلى الله عليه وسلم كواحد tọ́já sí bá àwọn èèyàn lò ó mọ́ tí ń bẹ fún ẹni tí bá ń rìnrìn àjò bọ̀ àgàgà ẹni tó bá ń bọ̀ láti mẹ́kì àtọ́lọ́ sí hajj. àkọ́kọ́ náà àwọn ìlànà táwọn èèyàn pàtó òun náà ní ìkírun ìṣẹ́nẹ́fílà nígbà tí ẹ bá ti àjò dé nínú mọ́sálásí. قال الإمام البخاري رحمه الله تعالى wọn kàn ti mú báàbù káwá lórí ẹsẹ ń sọ nípa pé ẹni tó dé lákìnrin àjò kọsọ báyìí sí mọ́sálásí láti jẹun. afáwa káàbù Malik radiyallahu ta'ala anhu wà lọ́dọ̀ ọ̀là nàbí sallallahu alaihi wa sallam tọ́ba dé lákìnrin àjò mọ́sálásí náà kọ̀ọ̀kan dé. yọ wá sí náà fílà níbẹ̀ eléyìí kìí ṣe pẹ́sà lọ́jọ́ bá nẹ́bí nìkan sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ sàlẹ̀ ọmọ nípa hadith Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma wọ́n ní mọ́lá bá nẹ́bí sallallahu alaihi wasallam ó sì wà ní mọ́sálásí àbáwá mùsàlẹ̀ ó ní mọ́wárí ànẹ́bí sallallahu alaihi wasallam tó kírun duha bí wọn náà lọ àjò ní kírun rákà méjì mo ní bẹ́ẹ̀ dẹ́ni mo ní gbèsè kan tó ti pa àtẹ́bí sọlọ ọ̀sọ́lá ń bẹ́ẹ̀ sọ fún mi ọ̀sẹ̀ gbèsè náà kan ó tún wá fún òun ní àjò ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ yẹn yé dáadáa tòtúmọ̀ ipa fẹ́ yá yẹn ló àwọn àjàmájẹ̀mú wípé owó tó fẹ́ gbà tí ṣe ten thousand tó fẹ́ yá yìí wàá fi tún ọ̀rẹ́ náírà lé torí pé eléyà ó di rìbá ṣùgbọ́n ènìyàn ló gba owó lọ́wọ́ rẹ̀ fún ara alárẹ̀ lórí tọ́rin náírà lé sí kankan lórí ilé lórí lórí pàtẹ́bí sallallahu alaihi wasallam ó ní ẹni tó fi ń da àjò nù yín òun lẹ́tọ́ sọ gbèsè dáadáa ju bí ó sì jẹ́ lọ ṣùgbọ́n kì í ṣe báwa láti dábàá jẹ fún rẹ̀ fún ìtàbá ìlọ́dọ̀dọ̀ fún wa. ìgbà àjọ nínú àwọn sóńdà táwọn yẹn ti pàṣẹ tọ́tẹ́ yìí fi ń bẹ fẹ́ni tí bá ń tàjọ bọ̀ àgàgà ẹ̀ńtọ́lọ̀ sí hajj. àti mẹ́nuba lè yí tẹ́lẹ̀ òun náà lè yí ta pé ní anakéyà anakéyà òun náà ní apẹjẹ wẹ̀ẹ́jẹ wẹ̀ẹ́mú tọ́tẹ́ pé yẹn lè fẹ́rẹ́ fún yẹn lè fẹ́rẹ́ nítorí ẹ̀ àti fún wa nínú hadith àbọ̀ ẹ̀jẹ̀ àbí Abdullah radiyallahu ta'ala anhu wọ́n ti sẹ́ nígbà tó lọ sí hajj ní maka ọwọ́ padà sí madina ó dé madina padà báyìí ó sì kúnra fún mi ìgbà wa mi ní máa lù ú lọ́pa iná ìgbà wa mi wọn là nẹ́bí sallallahu alaihi wasallam akọrọ bíi bàkọ wọn ni wọn lọ gbé màálù wa wọn wá dúgbò màálù yẹn fẹ́ẹ́kẹ́ lomi ta àwọn yẹn dẹ̀ ti jẹ. afọwọ́ ọ̀sán ẹ̀kọ́ ní ọmọ rọ́ọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àdìgúnmọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ wípé àdébìsí máa ṣe ní ìṣesí ìṣe ẹ̀. bẹ́ẹ̀ náà làwọn sábẹ́ yòókù ọ ṣùgbọ́n tí afáwọn ọ̀túnlẹ́kùnú mọ́rù lágbára mọ́ wọn sábà máa ń sọ pa súnà nẹ́bì kìíní rọ́dí ọlọ́run sàlẹ̀ àníhùmọ̀ wọ́n ní sọ́ba lọ torí o nítorí kó lè jáde pé yóò dé báyìí ó ti mọ̀ fáwọn ìyá wa ti ń kẹ́ káàbọ̀ gbogbo ọdún ọ̀ma ń lo àjòjì èmú kẹ̀kẹ́ wa àti ọ̀dà àwọn sódà tí wọ́n lè jọ mi jẹun àti gbogbo àwọn ẹni tí wọ́n wá kí kọ́kà bọ̀ yẹn ẹlòmíì ọ̀sán àti àròjù kóòdì mọ́rẹ́sì jẹ ló kẹ́ńgbà láwọn wà ní kéékèèké àwọn elérò bàtà táwọn máa ń sọ òdodo sí wọn tí wọ́n bá dé ẹ̀sìn mọ̀ àmọ́ ah, báyà wọ́n dá fún wọn ni òun tó wáyé kó yé wọn bẹ́ẹ̀ ni ọlọ́run gbà ìgbà yẹn kéèyàn ti sádáka bẹ́ẹ̀ ọlọ́ọ̀lì àtìmọ̀ yìí tó ti bá jẹ ẹ̀kọ́ àtàjẹ àtẹ̀yídá jẹ wà. àtẹ̀yí tí wọ́n rọ ọkà àti pọ̀ tí wọ́n bá ti dèrò ní báyìí àtẹ̀yí tó ṣe pé oúnjẹ bíi tó ti bínú wọ́n pé òní wọ́n ní àti wọ́n jẹ́ òní wọ́n lè kó òní wọ́n lọ ọ̀bàdàn mọ gbogbo ojú àwọn èrò yẹn àti tí yẹn bá ti wọ́n yẹ kéèyàn ọyẹ kó kírun rákà mi ọyẹ kó kírun rákà mi irun yẹn ló pè ní sọláàtù mọ́nsìlì irun inú ilé ẹ̀rí ọwọ́ abẹ́rẹ́ ipa níbi sọlọ́lá àtàlà ń sọ igbe tó ọba bẹ́ẹ̀ jáde ńlẹ̀ rẹ̀ ọ̀sọ́lé ọkà bi kírun rákà mi ní kò tó jáde ọbẹ̀ jáde ńlẹ̀ rẹ̀ kírun rákà mi ní kò tó jáde méjèèjì náà ọba kì í sẹ́mu náà ní sùn. òní tí ó jáde sọ̀wọ́ àbúrú ìwọ náà ìwọ dáadáa ìwọ tó kàdà àbí sẹlẹ̀ lánàá kẹfà náà sẹlẹ̀ tó ní ló jáde yìí o ọba bẹ́ẹ̀ kó tó di jáde. bákan náà ọba tó wá wọlé rẹ ọ̀sán lè ó méjì méjì tó náà mọ́tàlá sùn ìyẹn náà fáànù onímọ̀ra àtijọ́ tẹ́lẹ̀ tí wọ́n wọlé báyìí sára lọ́ba di kúrò lọ́jà lóyè àti ìsìnlẹ̀ ló ti wọlé ni o àtẹ̀yẹ wọlé gbára báyìí kéèyàn ti rà ká méjì àfọ àlùbọ̀dá wọn bí hadith ìjáde àti ìtúgbàdùn. nínú àwọn súnà èyí tó ṣe pàṣẹ pàṣẹ fún ẹni tí wọ́n ń tàjú bọ̀ àgàgà alálàájì òun náà ní ibi kọ́másẹ́tọ̀ kéèyàn lọ wọlé báyàwó ní alóòrù. àbí ọba fi dòrú sọ́dọ̀ lójúmọ́ mọ́ àti ń bọ̀ wálé o ẹ yọjọjúmọ̀ mọ̀ kódà wa ìmọ̀kẹ́ni mọ́ ni ní báàbù rẹ̀ wáyé pé àtọ́yẹ kí yẹn wọlé nígbà tó rú bá yẹ tààrí títí di àbálẹ̀ òun lọ́yẹ kẹ́ni tó là jọ máa wọlé. afọ àánú sùmọ́lì kan di ọlọ́ọ̀tọ̀ làánú wọn là nẹ́bi sallallahu alaihi wasallam òun kẹ́kẹ́ alára nínú òṣèṣì rẹ̀ tó ti fi lélẹ̀ fálẹ̀ fún mi òun ni pé láyà tó rọ kèé lọ bá wọn ara rẹ lórí kèé sì gbà yẹn ní ọ̀nà ọdún pé mọ́tà jòdè tí ó bá wọlé ìgbà tí máa ń wọlé gọ́ọ̀dù wẹ́tán àwọn àṣìjà àárọ̀ kùtù hàì òun là nẹ́ni máa ní sallallahu alaihi wa sallam tàbí kó ti dé nígbà tá a bá káyìí là tàbí tí ó fi di ìrọ̀lẹ́ ó dá wa nù hadith Jabir bin Abdullah radiyallahu ta'ala anhuma wípé àdébí sallallahu kọ́wá jáde pé yọ wọlé lọ bára lé rẹ̀ lóru bákan nínú àwọn súnà èyí tó ti fáwọn yẹn ti pàṣẹ fẹ́ẹ́ni mínísítàdì ó bọ̀ àgàgà alálàájì òun náà ní alimu àánẹ́kọ̀ ìlọsọmẹni mínísítàdì ó bọ̀ lọ́rùn ẹ wọ inú tó ń yóò dùn èyàn ti mọ́kà bọ̀ ní ti ọ̀bọ̀ kalẹ̀ àwọn sàlámù alẹ́ ṣẹlẹ̀ alẹ́ ní ẹ̀ka bọ̀ kí ló dé inú rẹ̀ ò dùn sí ohun tó ṣe ni. ọlọsùnmọ ọlọmọ ẹ fi wàá kọ orí tẹ́lẹ̀ ní nílágbájá wá ní kíní kan bẹ́ẹ̀ èèyàn ọlọsùnmọ nígbà tí ẹ ti àjọdé yàn ìmọ̀ ọlọ́run ti kíni bí ẹ káàbọ̀ ni o àti wọn ní arákùnrin kan ó ń bí eléré ẹnì wa ṣé ọ máa bí ẹsẹ̀ ẹ̀kọ́ rárá òní ládàbí sáà lè kó lọ sí ẹkú mi ó ti ẹ̀ lè tẹ̀ díẹ̀ ìwé tọ́mọ ilẹ̀ Yorùbá ni ṣé kò tẹ̀ fún ọlọ́bí adébílé rẹ̀ sọ́kọ́ lọ́wọ́ àdìsọ́lá òjijì ọlọ́run ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ ọ̀dà ṣé kò so ma kọ́ máa fún ẹnu rẹ̀ la kọ́ máa pín dèrò àlá òjijì ọlọ́run kò rí bẹ́ẹ̀ yẹn kọ́ máa ṣe yẹn kí ni wàá ní kó ṣe ọ̀dà ṣé kó sì bọ́ lọ́wọ́ òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ bọ́ lọ́wọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ nínú gbólóhùn mi wọn ní àní ẹbọwọ ẹbọra yín lọ́wọ́ àwọn sọhábà wa gbàgbọ́ yìí oyé wọn àdẹsùnmáàlì kí wọn di ọlọsẹ làán ó ní sèṣin táwọn sábẹ máa ń ṣe àwọn sábẹ ànẹbì tí wọn bí lọ́dọ̀ ànẹbì sọlọlọ àtúlẹm òun ní pé tí wọn bá lọ pàdé ẹni tó ti àjòdì wọn bọ lọ́wọ́ àbí tí wọn bá pàdé yẹn lásán wọn bọ lọ́wọ́ tí yẹn bá wá ti àjòdì ìsinsin àwọn sábẹ òṣìṣẹ́ Ọlọ́run tẹ wọn ó sọmọ Ọlọ́run ní ti kíkí ìtàpọ́lé kẹ káàbọ̀ ẹkú rìn o kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n làwọn náà gẹ́ ní ànábì sallallahu alaihi wasallam tó ṣe bẹ́ẹ̀ nínú hadithi Jabiru radiyallahu ta'ala anhuma wọ́n nígbà tí jáfàrú dé láti Ethiopia níjọ́ ní àyànnẹ́kọ̀ọ́ nàbí yìí sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó sì lọ sọmọ ọlọ́run pé ọ̀ká àbọ̀ nínú àwọn ọ̀làdà ìdọ́jẹ́ lánàá ànábì sallallahu alaihi wasallam táwọn yẹn ti pààtì àgàgà ẹni tí ń tajà ó bá àbẹ tọ́lọ sí hajj òun náà ní pé tí ẹ bá ti parí ohun tọ́lọ sí lájò má fò ní dóni má fò ládọ́ láti ní má wọlé bọ̀ sí. làyẹn mo ti fẹ́ ti fàájì díẹ̀ sí i. mọ́ká tó tó tọ́gbó ti wá ní àbí gbẹ̀kẹ́ lọ bá nù. nígbà ọlọ́run ti ní kíkú káàtà sí yá yẹn kí ẹ máa wọlé bọ̀ ni. súnà yẹn náà ni pé sẹ́ni wọ̀kẹ́ bá ti fi àbùkátà rẹ̀ sẹ́lájò kó ń tọ̀ ó sì máa bọ̀ wálé kọ́nà bá wọn ará ilé rẹ̀ kí ló fà á nítorí pé asáfarò kẹta àtúnmínà àdá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní sẹ́ rí ìrìn àjò ìpín kẹ́nu ìyá ní o ìyá ní àjò kódà kí ẹ̀ gun bàálù jù bẹ́ẹ̀ lọ àtúrọ́rùn bá lórí ẹni tó lọ sí ìrìn àjò ìyẹ́kùn náà àhádùn náà mọ̀ ẹnì kọ̀ọ̀kan yìí ìrìn àjò dẹ̀sí máa pọ̀ fún yẹ̀mú náà àṣẹdẹ́kùn náà mọ̀ fún ìrìn àjò ọkọ̀ fún òní jẹ́ kó lè sùn bí ṣe máa ń sùn lè rẹ̀ wọ́tọ̀ àmọ̀ fún ìrìn àjò máa pọ̀ fún ó dẹ̀ lómi inú àdámọ́ rẹ̀ ní o èkó ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ̀ yẹn lórí pé nàìjíríà mi màá yín náà láwà téèyàn bá travel lọ bẹ́ẹ̀ lómi òde fojú lóru jọ́ mẹ́ta ló ti bẹ́ẹ̀ lómi ó dà wọn lé sí tìmùtìmù tó tó dáa ju ilé rẹ̀ lọ òun ni wọ́n gbé tòun ti bẹ́ẹ̀ àjò làjò máa máa jẹ́ kò ní jẹ́ nìkan kan yóò sùn kò ní jẹ́ ọjẹ́ kò ní jẹ́ òmù òjijì ọlọ́run sọ̀lọ́ lọ́wọ́ sọ alùpàrọ̀ bá rí bẹ́ẹ̀ sẹ́nìkan kan yóò bá ti bí àbùkátà rẹ̀ kan bí sáfàrí mi níbi àjò tọ́lọ̀ ṣe fálẹ̀ yóò á àìlá àlè ó ti padà lé kánmẹ́kánmẹ́ kódà wọn lànà bí sọ̀lọ́ lọ́wọ́ sọ́lá ló báyìí pé ẹni mo ti hajj lónìí ilá ní mọ́kà níjó ni ó lé mi ń tètè ń yára lọ mẹ̀dínà báyìí o ọmọ ni àrọ́ọ̀dà àníyẹ̀tà àjàlẹ̀ náà fàlíyẹ̀tà àjàlẹ̀ ẹni tó ń náà bá ń kẹ́jú bí ìpè mi tọ́lé mi ti ṣe bùkátà tí mo fẹ́ ṣe tán òun náà máa ṣàfihàn o àkúlù kọ́wé hàdá ìṣẹ́jùlá ẹni wọlé tó wọlé sáàlì mùsùlùmí ti mọ̀ṣáàtì láti ọmọ wàrí bí i ha ìṣẹ́kìrú huwa tó bọ̀ ilé ìdáhùn huwa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 وراقبوه في السر والعلن nínú àwọn súnà èyí tó ti fáwọn yẹn ti gbé kalẹ̀ èyí tó jẹ́ súnà tí ìmbẹ́fẹ́ ní bá ń ti ìrìn àjò bọ̀ àgàgà alálàájì òun náà ní kéèyàn ka àdúrà tí a fẹ́ sọ yìí àdúrà yìí ìpín méjì ló pín sí nígbà tí yẹn bá ń sẹ́rí bọ̀ lájò àtìgbà tí yẹn bá fẹ́ lọ wọlé bára ilé rẹ̀ ọwọ́ alásọ̀tà fáwọn àtúlẹ̀kùn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tó bá gbèrò láti jáde ìlà sáfàrì lọ́sájò yóò bẹ lóhùn pé allahumma anta sahibu fi safar wal khalifatu fil ahad ìwọ ọlọ́run ọba kìí ṣe yorùbá ló fi kéwù yẹn náà lọ́lọ́ ha o ìwọ ni ẹni tó wà pẹ̀lẹ́ ni lájò ìwọ náà sì làró lé nílé allahumma inni a'udhu bika mina dọ́kùnẹ́tì mina sáfàrì ọlọ́run mo máa ń níbi tálákà tí máa ń ṣẹlẹ̀ lájọ. ẹ ẹ kéde ẹ bá lọ àjọ ẹlòmíì ọdẹ sí ẹni tó ní nílé ni tọmọ bíi ṣe máa ń mú gbogbo ẹ o. nǹkan ti lè sá fún yẹn àti bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ lórí eléyàn náà wọ́n lè ka áàbàtì fìlmọ́nkọ́là àti ìbànújẹ́ tí máa ń ṣẹlẹ̀ níbi tá ń lọ yìí sí ọwọ́ àtọwọ́ náà ọba bẹ̀. tó ilá ọ̀tọ̀ ọlọ́mba ni ká ilẹ̀ kò níbi táwọn òkò jì ọlọ́mba ni ké kúrú wà á wí ní àlè ilẹ̀ sáfàrọ̀. ọmọ ẹgbẹ́ yẹn ò ní ìdíkẹ́ ẹsẹ̀ ẹ̀sùn kánẹ́kù mọ́fẹ́lò àdúrà tó ṣe nìyí ọwọ́ ajé kíní àjòyè rọ̀ wá lọ. wọ́n ti yẹn bá fẹ́ padà sílé èèyàn wá fẹ́ lọ́n pé ayibúwòn ta ibúwòn abidúwòn lè rọ́bìnà abidúwòn tọ́ba adigun yẹn wọlé lọ fáwọn aráàlú rẹ̀ yóò tún fẹ́ lọ́n pé táwọn bá ń táwọn bá ń lè rọ́bìnà bákan náà àwòbá láàyò kọ́ọ̀dìrò àlẹ́yìn náà àwòbá àforíjì àforíjì òun là ń fẹ́ lọ́dọ̀ ẹlẹ́dàá wa àforíjì tá à ń fẹ́ yìí ó tiẹ̀ má sẹ́sẹ̀ kẹ̀kẹ́ fúnfún ni bákan náà àwọn súnà táwọn yẹn pa pàpà jùlọ ẹni tí ìrìn àjò bọ̀ àtàlẹ́lẹ́ àti òun náà ni ó déyìn òwì nígbà tí yẹn bá darí níbi hajj gẹ́gẹ́ àbí umrah àbí yẹn lọ síbi ogun ẹ̀sìn àfọwọ́ àtúlẹ̀ ìkùnà ọmọ radiyallahu ta'ala anhuma wọn ní tàtẹ́bí sallallahu alaihi wasallam máa ń bọ̀ ní ọlọ́jàgún ni àbí hajj ni àbí umrah ni wọn ní sèṣì rẹ̀ ní máa ń tẹ́lẹ̀ gbogbo bí tọ́ba dá yọ máa fi Allahu akbar mẹ́ta lọ máa wí yóò tún máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu آيبون تائبون عابدون ساجدون لربنا حامدون صدق الله وعده وأنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده ولا النبي ما سادوين أطاع عن مالك رضي الله تعالى عنه أني الأم أتي أبو طلحة àwọn lọ àwọn lọ pàdé ànábì sọlọ lọ àtàlà ẹgbẹ fún àwọn jọ ń bọ sọfíyà sì ni òun là nẹ́bí sọlọ́lá sọlá ń gbé sórí ra fún mi wọn nígbà táwọn wá sí ẹ̀yìn ìlú mọdínà òjijì ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ pé áyìnbùnà táìbùnà ábìdùnà lè rọ̀bìnà ábìdùn wọn ni wọn sá nẹ́bí sọlọ́lá sọlá ń wí nìyẹn wọn ní kọ́ wá yé máa rí àdúrà yìí títí tá a fi wọ ìlú mọdínà nínú àwọn ìlànà tọ́wọ́ àánú súnà tọ́jú báwọn yẹn ti pàtó ìbẹ̀fẹ́ ni tí bá ń ti àjò bọ̀ àgàgà ẹ̀ ń lọ sí hajj òun náà ti lọ pàdé arìnrìn àjò ó ju ìlú lọ́yẹ ká ti lọ pàdé ń tọ̀ láti fi sàpọ́nlé rẹ̀ àgàgà alálàjì láti fi kọ́ ṣe ìṣe àwọn ẹni ìṣáájú rẹ bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀rí afọwọ́ ibùdó àbí sáà rí ó ní pẹ̀lú bàbá mi alọ́ pàdé alálàjì asálámù sí wọn kó tó di pé wọ́n máa ṣe nǹkan ní ìṣe ọ̀tọ̀ ẹ̀ka alálàájì mi wọ́n dára àwọn èèyàn mi làwọn ọ̀daràn mi wọn ò wo wàhálà wọn ò wowó wọ́n lè ṣe sábàkánà ìsìn tiwọn. ẹ̀rí wọ́n ní kódà àwọn ọmọ sọ́ọ̀bù rọ̀dí ọlọ́ọ̀sán aláàánú máa ń sọ báyìí pé ilkọ́wù alhajjáwá lọ́ọ̀mọ́rọ̀ ẹ lọ́ọ́ pàdé alálàájì àtẹ́ńtọ́ lọ sí àtàwọn ẹ̀ńtọ́ tí wọ́n ṣàdúrà fún yín kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ palapala mi o wọ́n ṣàdúrà fún yín nínú àwọn súnlẹ̀ táwọn yẹn pati tó ti pé díẹ̀ lẹ́ni tí ń ṣe ó sì pàtàkì pọ̀ òun ni gbólóhùn alihamdulilayi subhanallah allahu akbar ó tiẹ̀ tó di pé yẹn gbéra pé yẹn gangan nínú àwọn súnlẹ̀ táwọn yẹn ti pa yẹn ogun kẹ́ẹ̀gùn nínú àwọn súnlẹ̀ táwọn yẹn ti òun náà tún nì òun ní bí ẹni tó lọ tó tó tọ́ba ti múra àti wọ̀lú báyìí ó gbé nǹkan tó fi rìn sáré díẹ̀ lẹ́ni tí wọ́n máa fi tìrẹ̀ bí a mo máa fẹ́ràn ẹ̀ lómi wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí afọ anẹ́fẹ́ fún wa lálẹ́ àyè lè wọ́n ní sànẹ́bí sallallahu alaihi wasallam bá ń bọ̀ látàjò tọ́ba ti rí àwọn ilé tí ń bẹ ní Madina wọ́n ní yóò tún nǹkan ẹ̀gún rẹ̀ tí yóò fi jí lára pé tẹ̀sẹ̀ mọ́rin eléyìí náà wà nù súnà táwọn yẹn ti pàtì inú súnà táwọn yẹn pàtì òun náà ti pàpà jùlọ ẹni tí ń tajà owó àtàlẹ́lẹ́ àjì òun ni alùpùpù mọ̀mí lọ́kadà gẹ́gẹ́ bá a sọ fún wa tẹ́lẹ̀ àárọ̀ lọ́yẹ kí yẹn dé o ẹ̀ńtọ́ bá fẹ́ dé láti hajj kó dé láàárọ̀ wọ́n wá nù hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọ́n ní òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam tó bá fẹ́ jáde lọ Mẹ́kà yóò kírun ní mọ́sálásí wọn pè ní mọ́sálásí tó ṣàjàrọ̀ tí bá tún padà náà á tún kírun ní mọ́sálásí wọn pè ní ìtọ́kọ́ sí Zul-Hulayfa ẹ̀ sì ní bí o di Mádínà nìyẹn wọn ní bí dáná tó sálá òbí kírun nìyẹn ó yẹ kí yóò wọlé báyìí àárọ̀ ni ó dé àbí ọlọ́wọ́ bá sùhánà اللهم اجعلنا من المحيين لسنته صلى الله عليه وسلم المتبعين لها المأجورين بها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 اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى